Ire ni mo fẹ́, bàbá lónìí o. ké aleluya mo kí yín ẹ káàárọ̀ níbi tẹ́ ti ń gbọ́ mi yóò dára fún yín lónìí orí ọ̀fẹ́ ti tàn tẹ́yìn àfi mọ́ ṣàṣeyọrí àtúlé yín lórí lónìí ọ̀run orí ọ̀fẹ́ ńlá kò ṣílẹ̀ ọ lórí lónìí nítorí fẹ́ lọ gbà yẹn lọ rí gbà nígbà tí ilẹ̀ bá ṣú orin ọpẹ́ orin ẹ̀rí yóò ti ẹnu rẹ̀ jáde bẹ́ẹ̀ ni yóò rí ẹ̀yin tẹ́ ń sọjọ́ bí lónìí ẹ kú oríire eléyìí kò ní jẹ́ àṣemọ́ fún yín ìgbà ọdún ọdún kan ní fún yín ikú tó yáwọ́ ò ní pa yín ikú àbọ̀ ọjọ́ kò ní pa yín ọ̀rọ̀ yín máa dayọ̀ ní ọjọ́ orí tuntun yìí àṣeyọrí tó bá gbà mu ó máa jẹ́ tìyín bẹ́ẹ̀ ni kò rí ní orúkọ Jésù Olúwa wa ìwé òwe orí twenty four ẹsẹ̀ sixteen òun ni mo fẹ́ kà ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ ìgbédìde tí mò ń sọ látànà ìwé òwe orí twenty four ẹsẹ̀ sixteen níbẹ̀ lè wí pé nítorí pé bí olódodo bá ṣubú léraléra nígbà méje yóò tún dìde ṣùgbọ́n àjálù máa ń bi ẹni bí ṣubú hallelujah ah, mo wà surprise nígbà tí mo ń kà pé so possible kí a righteous man náà ṣubú ni yes o possible bíbélì sọ bẹ́ẹ̀ ó ní olódodo lè ṣubú nígbà méje ó ní yóò dìde padà ìgbà méje ó ní yóò dìde padà téèyàn bá ti wà nínú òdodo Kristi ó túmọ̀ sí pé a righteous man can fall even seven times but the bible says he will rise again daddy you will rise again wàá dìde padà èmi ọmọ yẹ ìgbà tí wọ́n ti ṣubú tó ti pígbà méje ni oh, bíbélì ń sọ pé wàá dìde padà this is the word of god ọ̀rọ̀ ọlọ́run nìyí fún ayé rẹ gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ kì í ṣe ọ̀rọ̀ tí mò ń sọ i am just here as word enforcer ọlọ́run ló sọ nípa ọ̀rọ̀ rẹ̀ ó ní bí olódodo bá ṣubú nígbà méje ó ní yóò dìde padà èèyàn burúkú èèyàn bí ìka ènìyàn ni tó bá ṣubú wọn yìí dìde mọ́ nígbà tó o ti ń ṣèyàn ibi tó o ti ń ṣe kàyẹn ó dìde padà ó ń sọmọ lóòkù bẹ́ẹ̀ ni wọn ò ní sín pẹ̀lú òkú ẹ̀ kọ́ta má yọ̀ ọ́ wàá dìde padà máa sọ̀rọ̀ ìṣẹ́gun wàá dìde padà tó o gbàgbọ́ ọ̀yà tẹ̀wọ̀ gbogbo ẹ̀yin tí wọ́n ti bì ṣubú agbára ìgbédìde ọ̀yà kó balẹ̀ yín báyìí ọwọ́ ọlọ́run láti ara ènìyàn èyí tó máa gbé ọ dìde kankan ní orúkọ Jésù kó bà lẹ́yìn lónìí gbogbo iṣẹ́ tó ti dàrú gbogbo iṣẹ́ tó ti ṣubú ọ̀nà àbáyọ ńlá kan kọ́ńtrátì kan tó máa mú kó dìde padà kílẹ̀kùn ẹ̀ ṣí fún ọ báyìí bẹ́ẹ̀ ni gbogbo ìgbéyàwó tó ti ṣubú ẹ̀mí mímọ́ kó gbé dìde padà ẹ̀mí ìdáríjì tí ẹ̀yin méjèèjì ò ní lè ṣàlàyé àtọkọ àtaya tí yóò gbé ìgbéyàwó yín dìde padà ọ̀yà kó bà lẹ́yìn láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni gbogbo fámìlì tó ti ṣubú ọwọ́ ọlọ́run àti àánú rẹ̀ kó gbé yín dìde padà kò rí bẹ́ẹ̀ àyànmọ́ tó ṣubú mo pàṣẹ ní orúkọ jésù dìde padà gbogbo ẹni tí àìsàn ti dè mọ́lẹ̀ ọ̀yà ẹ dìde lórúkọ jésù ẹ gbé àkéte yín ẹ gba ìmúláradá bẹ́ẹ̀ ni kò rí kí ọjọ́ òní kò dára fún yín kí nàìjíríà dìde padà bí a ṣe ń múra láti gbé ìjọba fún àwọn mìíràn àwọn tí ń bọ̀ yìí oore ọ̀fẹ́ tí wọ́n fi gbé nàìjíríà dìde padà kó bà wọn ọgbọ́n tí wọ́n fi gbé dìde padà kó balẹ̀ wọn kí nàìjíríà kó ráàánú gbalẹ̀ kan sí ayé gbogbo ẹ ti ń gbọ́ mi lónìí ráàánú gbalẹ̀ kan sí ó torí bẹ́ẹ̀ kí ìmọ̀lẹ̀ ọ̀run kó jẹ́ àmàna fún yín lórúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah ọmọ òkúnlọ́lá láti the african church solution campground ní sam highway estate ní ìlú abẹ́òkúta àlàáfíà ní fún yín. ire ni mo ti rí ayọ̀.